لله حمدا لله الذي بنعمته تتم الصالحات وبفضله تكبر الحسنات وبعفوه تمحو السيئات له الثناء الكامل في ربوبيته وفي ربوبيته وفي ثم صلاة وسلاما على المبعوث بشيرا ونذيرا رحمة لعباده عباد ربه بلغ إليه رسالاته ووضح له طرقا منزلة إليه ورضي الله عن آله الطاهرين وأصحابه الصالحين والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد عباد الله اتقوا ربكم ظاهرا وباطنا وتقربوا إليه بالحسنات في بواقي هذا الشهر المبارك واعلموا أن من الحسنات والصالحات الباقيات هي إحياء ليلة القدر أحيوها بكثرة السجود وتلاوة القرآن ودوام التضرع ونزول السلطان أيها المسلمون إن من الحسنات التي يختتم بها هذا الشهر المبارك إخراج زكاة الفطر روى أبو داود وغيره عن ابن عباس رضي الله عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر تورة للصائم من اللبن والرفض تعمة للمساكين فمن أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقة عباد الله لقد أخرج الشيخان في صيحيهما عن ابن عمر رضي الله عنهما فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر من رمضان صاعا من قمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وهي واجبة على القادر عليها المالك لقوت عياله ومن تلزمه نفقته وبهذا يعلم عباد الله أن اقوات الملل هي الأصل من إخراج صدقات الفطر فليست نقوله وإنما يرجع إلى إخراجها نقودا إذا تعينت ضرورة أو دعت حاجة إلى ذلك أيها المسلمون اعلموا أن الأصل في وقت إخراج صدقات الفطر هو صباح العيد قبل الصلاة وذلك لما رواه البخاري عن أبي سعيد الخدري رضي الله عنه قال كنا نخرج في عهد رسول الله صلى الله عليه وسلم يوم الفطر صاعا للطعام وكذلك ما روى عن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم أمر بزكاة الفطر أن تؤدي قبل خروج الناس إلى الصلاة وكان رضي الله عنه يؤديها للذين يقبلونها قبل الفجر بيوم او يومين بجواز تقديمها قبل يوم العيد هذا فالله نسأل بأسمائه الحسنى وصفات العلى أن يتقبل منا حسناتنا ويعفو عنا سيئاتنا في هذا الشهر المبارك وبعده إنه ولي ذلك والقادر عليه ọpẹ́ fún ọba ọba tó ṣe nde ìjẹra rẹ ní gbogbo tó dáa nínú wípé ọba ọba tó ṣe wípé pẹ̀lú àjùlọ rẹ ọlá rẹ̀ ní gbogbo fi ń yà lọ́wọ́ ọba tó ṣe wípé àbójúkò rẹ̀ níbi ń gbogbo àwọn àṣìṣe rẹ̀ káwọn mùsùlùmí ọlọ́ọba ìwọ́n ló ní ẹ̀yìn tó pé ó tọ́ka yìn ọ́ rẹ̀ ó wa tó wa ọ́ mùsùlùmí ọ̀pọ̀ ìwà níbi wípé kò sẹ́lò ní ètò já dámà kó ló lẹ́kọ̀ọ́ kájọ́dì fún ojú sójú nìkan àwọn ìṣe rẹ àwọn ọkọ rẹ kò ní jẹ́ ló bó o ti ń ṣe ní òṣè sí tó o fi díẹ̀ díẹ̀ wá nú ẹ̀ tàbí kára kí a ti tayọ àlà ká ìgbéyìí tó gbẹ́ ní ìdíyé ìjọ olùbáwọ̀ ní òdòdó ìgbẹ́ni bá ti ṣe eré tó kẹ́sì eré tó rìnrìn eré ìwọ náà ń yí àlẹ́bí ìdíyé kó fún ní òdòdó ìgbé tó bá kú lórí yá dá àwọn yìí àdéhùn ẹ̀sìn yẹ̀ lálùkù yá nà. ó ń ṣe ọlọ́ọ̀bá ìkẹ́ náà ó gbé ìdíyé kó mọ ìjọ olùkìlọ̀ gbogbo ẹni máa ń wà tí ò dáa ẹ̀mí tí mo kàn ní oṣù lẹ́yìn ọlọ́run tí òǹkọ́ ọlọ́run mú ẹni tí ó bàbàrà ìwà rẹ̀ pẹ̀lẹ́sìn rẹ̀ ojú ànábì yìí kó tó olùkùnà fún kó tó bá kú lórí lọ́wọ́ faramẹ́ tó bá kú lórí ìlànà tó ti ọlọ́run mú ẹ̀mí yá ṣe níwájú ọlọ́run. ìjẹ́ olùkìlọ̀ fáwọn ẹrú ọlọ́wọ́n bá ní ànábì ṣíṣe ọlọ́wọ́n bá ó jẹ pérépéré bẹ́ẹ̀ ni gbogbo ìlànà tí mo yàn lọ́dọ̀ ọlọ́run ànábì òfin kan tí ó kò fún wa ó ṣàlàyé gbogbo rẹ̀ àwọn aráalé rẹ̀ tí wọ́n jẹ́ mi mímọ́ bẹ̀rẹ̀ látòrí ìyàwó àtàwọn ọba ọlọ́run bá ti nínú rẹ̀ fún wa àwọn sọ̀rọ̀ àbá rẹ̀ tí wọ́n jọ́ lóòótọ́ olódodo ọlọ́run bá ti nínú rẹ̀ fún wa. gbogbo ẹni bá ń tẹ̀lé lánàá àwọn ẹni wọ̀nyí ní òjò àkùránà pẹ̀lú ẹ̀sìn tó ń mọ́ ìwájú ọlọ́run pẹ̀lú ìlànà àmẹ́yìn ìdẹ́mi ń kọ̀ láti dúró ju ọlọ́run ọlọ́ba àyọ̀rọ̀ ju ẹni bẹ́ẹ̀ náà ẹ̀rú ọlọ́run ẹ̀fọ́yà olúwa yín ní àti ní gbangba ẹbẹ̀rù rẹ̀ ẹ má wù bí ń dín ẹ mú ọ̀rọ̀ àwọn àṣẹ rẹ̀ ẹmọ́kùn oyè pẹ̀rẹ̀ mú àwọn àtìlọ rẹ̀ ẹ̀jìnà sí ẹkún pẹ̀lú àwọn dáadáa wa ní oṣù àlùbáríkà yìí lóòótọ́ lè ní jẹ́ ọjọ́ kọkànlé àjọjọ́ kẹrìnlélógún táwọn ojú ọjọ́ márùn ọjọ́ mẹ́fà rọ̀mùdọ́ọ̀lù fẹ́ kásẹ̀ ńlẹ̀ ẹni tó kú yìí náà ẹkún pẹ̀lú àwọn rẹ̀ ẹlọ màmá dájú ń gbé nínú àwọn ṣe dáadáa àtàwọn oúnjẹ rẹ tó ṣẹ́kù tí wọn lọ́nà ti parí òun ní ká iye òru wa bí a ti sọ òru táǹkà yẹyẹ òru ìjọsìn kìí ṣe òru táǹkà èrè pè nínú ẹ òru súnmọ́ ẹ̀yẹ pẹ̀lú ìforísẹ̀lẹ̀ tó pọ̀ bẹ́ẹ̀ bá ṣe ní sílẹ̀ lọ́wọ́ ẹlẹ́ tí ń jẹ́ àdúgbò adáhùn ọ̀wé ẹ̀ tó bá tó dúró rẹ̀ sílẹ̀ ẹsẹ̀ tó sílẹ̀ fọlọ́run ẹ máa ka kùránù lákàtúndà ẹ máa fún ìtọ̀ ẹ máa fún ìtọ̀ gbogbo ètò tí ń tọ̀bọ̀ wá látẹ̀yìn láti ọjọ́ àkọ́kọ́ ní rọ̀mọ̀lọ́ọ̀nù tuntun pé máa tún ka so o mọ̀ ní ara ti gbẹ̀rù kùhán ni bàbá ni alif láàmì ara ti mẹ́ta nìyẹn kí n dọ́gbọ̀n ládá tó o bá aya gbìyànjú mo ṣe ń kalọ́ sàn tó mọ̀ kálóògùn náà ìdílé ọlọ́run máa ṣe pàtàkì jùlọ ìwà ó gbọ́dọ̀ sọ fún ẹjọ́ púpọ̀ òkúrò wa gbogbo àwọn ọgbà náà tún bẹ́ẹ̀ nù kùrán tó ní ṣe pẹ̀lú bẹ́ẹ̀rù sí lọ́wọ́ wọn ọba mà wípé onìkan ló lè forí ẹ̀jẹ̀ ń ṣe ń tó sì mọ̀ pẹ́lẹ́sẹ̀ lòun gbogbo àwọn ọgbà náà wọ̀nyẹn kó máa ká torí pé èmi àti ẹni jẹ́ni tọ́nà ń fẹ́ràn torí bá àwọn olùdíje ń báyìí ọba àwọn ọmọ ẹni ìwà yóò máa tẹ́ wa nígbà tá a bá ti ta fún ìyẹn tàbí wá fún ìwádìí rẹ̀. mùsùlùmí òdodo nínú àwọn iṣẹ́ eré èyí tó yẹ ká fi yọ ní oṣù ọlágbàdìgbà yìí oníyọ zakabu ìfẹ́tọ̀ èyí tí wọ́n pè ní jákàwẹ̀ ó ṣe ó ṣe káyọ jákàwẹ̀ tí ń yẹ zakabu ìfẹ́tọ̀ ó ṣe lọ́rọ̀ yẹn fún wa ní kó máa ń jẹ́ ìpapọ̀ kúrò níbi àwọn mọ́tò tó ṣe nínú rọmọdọ́ọ̀nù kúrò níbi àwọn ìwà pálápàlá kọ̀ọ̀kan tó wù nínú rọmọdọ́ọ̀nù torí pé ẹni tí ò ní ilẹ̀ ọlọ́run tí ò wálé ayé bẹ́ẹ̀ bá ti lè jáde àwọ̀ yìí kò sí bó ti fẹ́ jẹ́mi ọlọ́run tó tí ò ní máa lọ́nà kan sí kejì tí ó ti máa dẹ́sẹ̀ bóyá ìṣàkóso dá bóyá ìṣàfẹnudá ẹsẹ̀ àfihàn ẹ̀sọ̀dá ẹsẹ̀ àfọwọ́dá bó o ti gbìyànjú tó náà ní ọmọdọ́rùn yìí bó náà tẹ lọ́rùn fóònù yìí náà ni ìkókò wò nǹkan kò lágbára ṣe lórí bó ti lágbára ṣe lórí ebó ń jáde lọ́gbòrò jáde káàkiri àfọwọ́pọ̀ àwọn tí wò ká òfin ẹ̀sìn ọlọ́run fún kódà bàbá mùsùlùmí ni ìwọ̀kùwọ̀ kọ́ tó hàn wọ́n ni òòtú àníkọ́jú ara rẹ̀ bẹ́ẹ̀ náà làwọn ti wọ̀ gbọ́ ọ̀kan nínú àwọn ọkùnrin náà tó ṣe pé ó ní ìmúra ìsìláàmù ní ọkùnrin múra jáde kó fi yé wọn máa gbọ́ àwọn obìnrin tí wọ́n láàbù láàbù láàbù tó ti bẹ́ẹ̀ ìwé obìnrin kúrò lè kó wà lóde kọ́ ẹnu tí jẹ́lẹ̀ a máa rí ọkùnrin tó ti dànù ìwọ́n tí wọ́n tí ọkùnrin tó rán kó tó bojú lò lè rí e. mọ́ òwòkú wo ìwòkú wo ọkùnrin tó òwò náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lábàbà pípa mọ́sẹ̀ lọ́rùn yìí á jẹ́ àmú nínú ọ̀rọ̀ lọ́rùn yìí èyàn náà ló máa mú omi rọ èyàn máa ń máa gbogbo àwọn nǹkan wọ̀nyí alábìjá náà ń lé ìgbàgbọ́ ìṣúná ìdí ọ̀rọ̀ ẹ̀ ẹ̀yọ́ kó àwọn tá a ti wá ó tún máa jẹ́ oúnjẹ fáwọn aláìní ìjọ àwọn aláìní tí wò ní bàbá ìgbàgbọ́ nítorí wọ́n ra ń fà ní láti sọdún ayọ̀ àwọn ọmọ wọn ìyàwó wọn ọkọ wọn àwọn ní wọn ó dùnú wọ́n bá wa kópa níbi ìdùnnú àti ayọ̀ ọjọ́ ọdún gbàgbá ti wá rèé ẹni bá yọ ká tó lọ kírun nígbà

Imam Bukhari àti Muslim wọ́n fi àdínkù kẹjá ìrúsọ yìí fún wa látọ̀dọ̀ àbùdá ọmọ ọ̀nà kọ́nà kó bá di yọjú sí mẹ́rin méjì. Ó ní wọ́n fi ọlọ́run sallallahu alaihi wa sallam zakatul fitr ó ṣe ní ọ̀ràn yẹn ká yọ nínú Ramadan. fẹ́ yọ ayọ̀ sọ́ọ̀rù ẹ̀yọ kan nínú tí ń tó torí pé lọ́dọ̀ àwọn èyí tó gbajúmọ̀ nínú oúnjẹ jíjẹ ìkànnì tó jẹ́ èso tó sì gbajúmọ̀ jù tí wọ́n kàkójẹ lọ́dọ̀ wọn òun náà ni èso já nínú àdábìnrinká yọ sọ́ọ̀rù kan àdúgbò síbẹ̀ ìfúnlẹ̀ jẹ́ bí ọkà bàbà àdábìnrinká yọ sọ́ọ̀rù kan sọ́ọ̀rù ni mẹ́rin ní lóde yìí mẹ́rẹ̀ẹ̀rin yìí àwọn èèyàn ti gbìyànjú mímọ̀ débi pé wọ́n ń rọ gẹ́gẹ́ bí ẹ̀yọ kan tó já sí pé tó bá ti yọ ọ báyìí mẹ́rin ló wà ní ẹ̀yọ kan yẹn ìyẹn bá máa yọ lórí kan lórí ẹ̀yìn kan. àná Muhammad sallallahu alaihi wasallam ó ní ká yọ ọ lórí ẹrú ká yọ ọ lórí èyí mọ́ ṣùgbọ́n àwọn kan ń bẹ tó wọn abẹ́ wa ló wà. Agbọdọ yọ zakatu ti wọn ìyọ zakatu fitiri wọn kò ní í ṣe pẹ̀lú pé nọ́mbà lága ni bàlágà lábẹ́ ìṣúná ìṣúná yọ ọmọ ẹ̀gbọ́n rẹ ọmọ àbúrò rẹ tí ń gbé rẹ kódà ọmọ ọ̀rẹ́ rẹ tó ti ti ó ló kà fún ìwọ ló ń gbé gbogbo gádà tẹ̀mí ẹ̀ ó ọ̀nà tó yọ ọkùnrin obìnrin ti ń bẹ lákàtà wa ayọ̀ ìgbàdo ìfẹ́tòrí wa ọmọdé àtàgbà náà mùsùlùmí ọmọ ọ̀dọ̀ tí ń gbé lọ́dọ̀ èèyàn tó jẹ́ mùsùlùmí ayọ̀ ìgbàdo rẹ̀ ẹni tí ṣe mùsùlùmí ti ń gbé lákàtà wa àní yọ ìgbàdo ìfẹ́tòrí rẹ̀ tó mùsùlùmí ọ̀rọ̀ yẹn ló jẹ́ lórí gbogbo ẹgbẹ́ bá ní kápá lé lórí láti yọ kádàkú ní kápá láti lọ sùgbọ́n ìfẹ́sọ̀ òun lẹni tó ní oúnjẹ sílé tí mọ̀lẹ́bí rẹ̀ ó jẹ lọ́jọ́ ọdún nígbà òun ní sẹ́ ó tún wá sẹ́kù àwọn àbá tó kú wípé kìí tó ń jẹ nìkan gbogbo ohun tó bá rọ̀ mọ́ àwọn ọdún nínú jíjẹ nínú mímu nínú ìwẹ̀ ìwọ́sọ owó ọ̀rà tí mo lu àwọn tó bá ti kó òun bọ́ náà nígbà wo bá rà kan èyí tó bá dẹ́kun lówó dápò ló ti wáyé òkè káàbò tó. oúnjẹ tá à ń jẹ lọ́dọ̀ sí wa àwọn èèyàn ń dẹ̀lù lọ wọ́n gbogbo tí bá ń jẹ oúnjẹ tá à láti ìjọ ìjọba tó ti tẹ̀. ibi láti fi mọ̀ pé ẹ̀yẹ fún ọlọ́run oúnjẹ aráàlú ìsìláàmù ní ká yọ jákà nínú ẹ̀ kìí sowó láti yọ ọ́. awuyewuye ká fowó yọ ìjọba tó ti tẹ̀ ọmọ òjọ ni ìjọ ọ̀yọ́ tó bẹ̀rẹ̀ láìjọ wa lẹ́yìn ìbá ní kódà kèéjì gbogbo ọdún bó bá ní lọ́dún mẹ́wàá ni. gbogbo báwa kéékèèké nígbàdá kéré tá a mọ̀ tí wọ́n ti yàn látòrí fún oúnjẹ ní fún ìgbowó yọ lẹ́ẹ̀kan láti bẹ̀rẹ̀ ìgbò ńgọ káàkiri ó lè wà ní àkọsílẹ̀ kèdè kò sí ní àwọn ṣùgbọ́n mọ́ni tí máa ń fi lẹ́nu àkọọ́lẹ̀ sí àwọn àgbà tí wọ́n kọ́ ní kọ́ tó ní sẹ́yìn Nàìjíríà àbọ̀ ní sẹ́yìn Yorùbá torí pé ẹlòmíì látara ìmọ̀kan ní tó bá ti tuntun tuntun ìmọ̀ ọ̀gùn kánà ló ń ṣe nínú ẹ̀sìn òun tó ń ti ń jà lójú owó lọ́wọ́ fi yọ yìí súnà àmẹ́bí ní tààkọ ni o ọ̀tá súnà àmẹ́bí ni o bẹ́ẹ̀ súnà àmẹ́bí ti tuntun láwùjọ àmọ́pọ̀lù pé tó bá ti rí nǹkan tó ṣe pé ó fi yẹ kúùbù náà gbẹ́sìn lójú ara ẹ̀ yóò bá bẹ̀rẹ̀ wàhálà oúnjẹ tára ló ń jẹ láti ń yọ ìdàkàbò kìí ṣe owó bẹ́ẹ̀ ni ìbẹ̀ náà wọn sọ̀hábà kan padà lọ sí ìjẹ́ yọ bí Mu'adh bin Jabal àtàwọn ní ìwọ́n yọ ṣùgbọ́n kí ni tó wà mọ́tẹ̀ wọn kí ni tó wà mọ́tẹ̀ wọn ni wípé wá á lò láti lè yọ aṣàlàyé lè náà lè tù ú fún àjọmọ́ ìlú àwọn olùkọ́ ń bẹ lágbàáyé lẹ́nu ibi tí mùsùlùmí kéré dé ń bẹ̀ bẹ́ẹ̀ náà ni ọlọ́run ti kún oníkálukú náà kò sí mùsùlùmí tó o mọ̀ báyìí fóònù fẹ́ yọ zakadu fídírì fún oúnjẹ tí ó gbà oníkálukú yọ fún kò wá sẹ́ni máa mọ̀ àwùjọ wá ní ìdájọ́ sẹ́sì yẹn kọ́lọ̀ náà ṣe fún àlèwà kàbúlẹ̀tì ní oúnjẹ tí bá ń jẹ lórílẹ̀-èdè kan káwájú bẹ̀ lórí kọ̀ọ̀kan ní mùsùlùmí ẹni báyìí kẹwàá èlò ni káwá sọ gbogbo ó lè wáyé tí ti Kama máa wo lọ kàkà tẹ́tí ti fẹ́ pa àwọn èèyàn kú gbogbo ní nàìjíríà ló gbọ́ wá nìkan ìyẹn mú ta olùkọ́ olùkọ́ ní òkòwò jọ lọ oúnjẹ olùkọ́ olùkọ́ àwọn èèyàn ibi láti gbọ́dọ̀ wípé hekima ti ń bẹ níbi ká máa gbé zakat báwọn èèyàn máa mọ àgbà ní olùkọ́ kan ní ìta àgbọ́dúgba ní ìsìlámù ló wà torí pé ìmọ̀ọ̀mù àgbà olùkọ́ kan wọ́n ní àwọn àìmọ̀ tí wọ́n kírun lágboolé kọ̀ọ̀kan àwọn àìmọ̀ tí wọ́n kírun lágboolé kọ̀ọ̀kan yìí ìmáàmù yìí àwọn ìmáàmù yìí wọ́n mọ̀ sí sí àwọn jàmáà wọn ju ẹni wọ̀ jùlọ ẹlòmíì bẹ́ẹ̀ àwọn jàmáà ọmọ ọmọ òwúrọ̀ lọ́rọ̀ nígbàkú ṣùgbọ́n ọ̀rọ̀ lọ́rọ̀ ọkàn kò ní bí ìmáàmù láyé pé ìjàmbá yìí jẹ mí ìmáàmù yẹn tó bá láti mọ̀ tábà wà lọ́jọ́ sọ́dọ̀ ìmáàmù àgbà mọ́mù àgbà ó pè gbogbo àwọn ìmáàmù ráàtì ẹbọ títí o lọ́dọ̀ títí yẹ àwọn ìwọ̀n bùkátà sí lọ́dọ̀ títí yẹ àwọn ìwọ̀n bùkátà sí lọ́dọ̀ títí yẹ kàlẹ́kọ́nì ìdíra yìí táwọn yẹn bá ti gbà tán tábà pàdé ìtó sẹ́kù nínú àwọn oúnjẹ wọ̀nyí ìmáàmù àgbà yẹn yóò ṣèwádìí nípa ìlú ní ìgbésíjẹ́ ìlú ìlú ní tútù níwà bẹ́ẹ̀ ìwọ ìmáàmù tìlú ti jẹ aláwọn zakati ló dẹ́kù lọ́dọ̀ ti wá ń bí mùsùlùmí ìlú tèmi ọ̀pọ̀lọpọ̀ fọlọ́run ẹni tí ò ní àwọn tí wọ́n ní wọ́n ti yọ àti ti fún wọn ṣé lọ́dọ̀ ti ní tẹ̀m kádà sí yóò wà fún ìgbéra ń tẹ́ bá a ṣe ń ṣe nìyẹn kìí sowó láàbùrù láàbùrù àti tó bá ṣe wípé necessity nígbà tó ṣe wípé àìmọ́gbọ́n kan yé ìwọ́n rìn lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ báyìí tí máa ń pa ọ̀gá àdúgbò lọ́wọ́ ẹ̀kọ́ wá fún lówó oníwà àkọsílẹ̀ àdúgbò owó yọ ọ̀fù tí máa ń pa ọ̀gá àdúgbò tí sọ̀rọ̀ láìsí jẹ kí ni tó bá pa ọ lé tó kọra gbé oúnjẹ yẹn kó gbé fún ilé ní ìpìlẹ̀ kìí ṣe owó tó yọ káàdì owó ní ìpìlẹ̀ títẹ̀ tí kan tètè bá dé kò yẹ ká máa ṣe ẹ̀yẹ mùsùlùmí òdodo ẹ tún máa mọ̀ dájú wípé àsìkò ní ọlá jùlọ láti yọ sọ̀dáàtò ìfẹ́jọ òun ni àárọ̀ ọjọ́ ọdún ṣáájú kírun òun ló fà ló náà a máa lọ ìrún ọdún ìtúnu àwẹ̀ lára níwọ̀nba káwọn ẹ̀kọ́ láǹfààní àti tí ń yẹ káàkiri tó máa lọ yìí láti máa ń kánjú kírun ìgbà ìkírun yẹn lára ìdúgbò الإمام قال رحمه الله تعالى وضع عليه كلام أبو سعيد الخدري قرأه الله إلى الجوان أبو سعيد مية وصحابة محمد صلى الله عليه وسلم عمل يزكاة كناوة كما يمود ماري لكن يوجد ilé náà já mọ̀ wípé oúnjẹ náà fi yọ zakati jẹ lójú ayé ànábì tó jẹ́ jákàtà wẹ̀. báyìí olóńgbé ọlọ́ọ̀sọ̀lọ́wọ́ àlùsọ́lá ó pàṣẹ ká máa yọ jákàwẹ̀ ṣáájú káwọn tó jáde lọ kírun òun tó jẹ́ àmọ́ eléyìí òun wá ní kò sí ló gbọ́dún bá kú bí ọjọ́ méjì àbókọ̀lá kéèyàn yọ ìyí táwọn bá ní wọ́n sábà paramọ́ kólójọ ọdún gangan ní wípé wọ́n nítorí pẹ́lú omi ìgbẹ́ nínú àwọn táyíkà bẹ́ẹ̀ bá yọ fún lókun ọdún kọ̀ọ̀la àbókọ̀tọ̀la ó lè ṣe é ṣe kó lò ó fún nǹkan míì kó mọ̀ wàá bá ti ọjọ́ ọdún yẹn lórí Islam ní káàkiri ìdí rẹ̀ má. tòló ṣe gbé èyí tó dáa jù olùmúdá sí pé à ń káàkiri bá àtọ lọ́jọ́ ọdún kí ni tó bá gbé lọ bá ti jùlọ sí láwa kí ni wọn náà ń gbé sáré gbé lọ fún wa alhamdulillah. mọ́tò sí kọ̀ọ̀la náà kò àti aláṣùmáà náà wọ̀ tààlà tó láwọn ọmọ rẹ̀ títí dájú ló kọ àti àwọn òròyìn rẹ̀ títí dájú ròyìn gbogbo iṣẹ́ rẹ̀ wá nínú ọ̀mùdọ́ọ̀nù yìí ọlọ́mọsáàkì ọ̀hún bàbá wa gbogbo ti dáàbò yìí ọlọ́mọsáàkì ọ̀hún yìí gbogbo wa tó gbé wọn lọ́wọ́ ọba tó ní kápá lórí tó fẹ́ الحمد لله الحمد لله اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الثناء كله ولا نثني عليك كما اثنيت على نفسك اللهم صل على السراج المنير وعلى اله واصحابه اجمعين عباد الله إن العبد لمن الحسنات الباقيات في هذا الشهر المبارك هو الصبر وعدم الاستعجال للفطر بحجة حساب أو آخر ولا يكفر من صيام رمضان إلا بثبوت شهر شوال وذلك برؤية هلاله لقد أخرج الإمام مسلم في صحيحه عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال صوموا لرؤيته وأفطروا لرؤيته غمي عليكم فأكلوا العدد ورويا في صحيحيهما عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم ذكر رمضان فقال لا تصوموا حتى تروا الهلال ولا تفطروا حتى تروه فيجم عليكم فاقدروا له فمن خالف هذه النصوص وغيرها في بداية صيام رمضان أو في الفطر منه فقد ضل وابتدع فقد ضل وابتدع فمن خالف هذه النصوص وغيرها في صيام رمضان أو الفطر منه فقد ضل وابتدع لأنه مخالف للآية وما كان من مؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون الخير من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا أيها المسلمون إن ختام المسجد لصيام رمضان هو طلب العفو والاستغفار وهو المتعين في دعاء ليلة القدر اللهم إنك عفو تحب العبد فاعف عني وإذا صار العبد معفوا عنه فتحت عليه أبواب رضوان الله ورحمته وأغلقت عنه أبواب الصوت ومقته قال عبد الله فهو gbogbo ولو لا ládàá fún كم kan dájọ رمضان rọmọdọ́ọ̀nù yìí ní àwọn kan sì bẹ́ẹ̀ láyé fún òbí láyè ó sẹ́wà kù lórí ìgbàwẹ̀ ó sẹ́wà kù lórí àlàáfíà afẹ́lọ yọ orí àwẹ̀ náà ọlọ́run dákun lórí àtàgbà orí rẹ̀ láyọ̀ àlàáfíà àmẹ́lẹ́ ìlọ́pẹ́ a sì sẹ́yìn fún ọ kò sí bó ti ká bẹ́ẹ̀ sẹ́yìn fún ọlọ́run ọba tó tó lè gbogbo ìsẹ́yìn fún ààrẹ ìṣòro kùrán ẹ̀kẹ́ àìmọye àyẹ̀nù kùrán ọlọ́run ni mo nira mi kódà bẹ́ẹ̀ ni mo yìí ní máa mo nira mi بس وتابوني ما وتابوني عليكم الحمد لله رب العالمين الحمد لله الذي خلق السماوات والارض وجعل الظلمات والنور الحمد لله فاطر السماوات والارض واخر دعواهم الحمد لله رب العالمين اتامل يا ايه نحن نعم بابا نلوح تعدو بقلوه عفا يا رواني بابا تعدو بقلوه ما kàkàkà dúgbàgùn àdúgbàgùn kan ní lẹ́yìn ọlọ́run à wa ni kò sí ìkẹ́kẹ́ ọla ọlá ọlọ́run torí pé ọba tó ṣe wípé òun a o bó ti lè dé dé lọ́dọ̀ sí o tó ti ṣe tó ọ̀nà tá a lè yìn ọlọ́run tó dùn ọlọ́run náà lójú káyìn ló ṣe yẹra rẹ̀ ọlọ́run àbẹ̀ ọ́ àtùpà tó ṣe Muhammad fún wa bá a ṣe àtàlá àwọn rẹ̀ àwọn na bí ọlọ́run bá kẹwọn ẹrú sí ọlọ́run a ti ṣàlàyé inú àwọn iṣẹ́ rẹ tó ṣẹ́gun wa káàkiri lórí rọmọdọ́n a nípa ìjọjáka ó bá ìyànú lọ́wọ́ rí mùsùlùmí owó lọ́wọ́ lọ́wọ́ ń yọ zakáàtì owó lọ́dọọdún ó sì ètò ti jẹ́ káàtó ni o torí pé ìtú yẹ kó lè dùn láti yọ fọlọ́wọ́ onígbà káàtì owó tó ń jẹ èlò ni wọ́n yọ ní oúnjẹ ọ̀ràn yẹn ni o gbogbo ẹni bá ti yá láàwẹ̀ tó sì ní kápá ìjọ ìjàkálò fẹsẹ̀ ọ̀ràn yẹn ni kó yọ àti sọ ilé ìtiwájú gẹ́gẹ́ bí àwọn ọ̀nà kan gbòógì ká tún lè sọ káàtì gbàdádá wájú ọlọ́run nínú ètò kùkù wa ní ọ̀rọ̀ nínú gbórúkú fún ọjà máa mùsùlùmí láwọn ṣẹ́ẹ̀rẹ́ kẹta gbìyànjú ká fojú tó òdìká ní sùúrù ká má kánjú rárá pàfẹ́ sínú ààrẹ jẹmọ́ mùsùlùmí ẹmọ́jà kánjú ṣẹ́ẹ̀rí sùúrù ní iṣẹ́ ìṣèjọba lọ́tọ̀ ẹ̀jẹ̀ ò ní sùúrù òdìkì lọ́wọ́ gbogbo ìkánjú tí máa ń mú wa dáadáa bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ̀já ń báyọ̀ ọlọ́run niru káwẹ̀ ń jẹ́ mọ́kànlélọ́gbọ̀n àti kódọ́gbọ̀n kò lè kọjá ọgbọ̀n láyéláyé kí ló wá fẹ́ mú wa mọ́ wá sáré táwọn akẹ́bí láti fi nù. àbẹ́rẹ́ mi ò fẹ́ láti fi nù ibi tí wọ́n ti ń gbọ́rọ̀ ọlọ́run àti bẹ̀rẹ̀ àti máàmù ti bẹ̀rẹ̀ àwọn ní calculation táwọn fi ń ṣé ẹjọ́ ọ̀rọ̀ calculation káàbá lè sọ wípé gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń dá láyé ànábì nìkan lórí rẹ̀ pé jù sọ nínú àwọn tó rí wọ́n pé láyé nínú ẹ̀dá tọ́lọ̀ bá dá léèyàn ó ọlọ́ọ̀bá jẹ́ gbogbo ìfẹ́ wò ni ni láti máa fi mọ bó ti ti lọ bí ti ṣe ń bọ̀ ọlọ́ọ̀fin ẹ̀sìn wọn lẹ́sìn ni kẹwa wo ibi calculation calculation ẹwà àgbákò tó ti kó bá mùsùlùmí ó kó bá wọn láwọn níbi àwọn àwọn àkọọ́lẹ̀ yìí àwọn ọ̀kadà yìí kò sí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá nínú àìsáàdì dáadáa tọ́lọ̀ já ìdí ẹ̀ yóò òun wo àkọọ́lẹ̀ àwọn kádà ló fi ilé àdébíyí tó ń bọ̀ lẹ́yìn àná alayhi salatu salam calculation náà ni nineteen thousand nineteen plus nineteen kìnnìkan nineteen minus nineteen calculation kan náà ni lẹ́nu mi wò títí gbogbo tó jẹ́ pílẹ̀ ẹ̀sìn bá ẹ̀sìn wò kan náà wò títí gbogbo tó sọ̀rọ̀ nípa wípé bẹ́ẹ̀ bá irú jímọ̀ yìí sí i àwọn ẹlòmíì tẹ́ ní ìrètí púpọ̀ ẹjọ́ máa dẹ́rù wọ́n wà lórí báwọn náà ti pépà lọ́wọ́ a báyìí làwọn náà ti gbé calculation wá ọjọ́ tuesday wednesday tó ń bọ̀ yìí lọ́dọ̀ wa ní fẹ́ bí wọ́n kọ̀ torí ọjọ́ yẹn ọlọ́run mú sọ wáyé ní ìkàlẹ̀ sẹ́yìn tó bá ní sọ àwọn èèyàn tí wọ́n ń gbọ́ máa wò wípé tí ó gba àwọn ń gbọ́ kútúbà yìí náà ọlọ́run fún wọn lóye ni à ń tiwa ló sí lẹ́yìn ẹwọ tí oṣù ti sẹ́yìn lè sọ pé báyìí ló nípa oṣù ìwọ ọjọ́ ẹ̀jẹ̀ ìwọ gẹ́ bó ṣe wà yìí olùkọ́bá tí kò bá ìdí wà wà rè kó sì jù bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ gbà. kábọ̀bọ̀ pé ẹ̀dá mi ti ń lọ sí ń fún ẹgbẹ́ yíyọ rẹ̀ rẹ̀ ọmọ náà ló wà. a ti wá wọ́n àwọn yẹn ti kíra wọ́n ti kíra àwọn yẹn ti kíra fún balẹ̀ wọ́n àná Muhammad sallallahu alaihi wa sallam nínú àdìs náà Muslim tí àbúrò rẹ̀ gbà látẹnu rẹ̀ anábì ní bẹ́ẹ̀ bá gbàwẹ̀ Ramadan ẹ̀rí pé ẹ̀rí oṣù Ramadan bẹ́ẹ̀ bá sínú jáde tún náà wẹ̀ ẹ̀rí gbé ẹ̀rí oṣù Shawwal nǹkan bá ti dé kùkùrù mojú tí a ti kà á ti tó twenty nine nínú Shaban ó da lẹ́sẹ̀ ní ẹ̀wá bóyá ń bẹ́ẹ̀ tàbí òsì ń ta kúrúkúrú òjákẹ́yìn rí ẹ̀ka ṣàbánu ní gbogbo ọmọ mi tó bá ti gbọ́pọ̀ tán ẹ̀bẹ̀rẹ̀ àwẹ̀ bẹ́ẹ̀ náà ni bá ṣe ń lò ó lọ yìí tábà twenty tó bá ní wọ́n rí akọ̀rin lọ bọ́ọ̀lù tí wọ́n bá ti ní wọn ò rí ajásígbé wa yóò mọ́jọ kan nínú mọ́jọ kan ara tó kan bá ti ní dọ́ọ̀ lọ́dún

kẹ́ǹsọ̀ ọjọ́ àwẹ̀ àwùjọ bá rí oṣù fẹ̀ǹkún mọ̀ ẹ̀rẹ́kùn mọ̀kùnrin rúlẹ̀ tó bá ti dé kùkùkù wo oníbẹ̀ láǹfààní àti rí ẹ̀ka ọ̀rùndọ́ọ̀nù gbogbo ìwọ tọ́lọ̀ ń lò àbẹ́sùn ń lò ọba láti máa da ètò mùsùlùmí Nàìjíríà àbí nílẹ̀ Yorùbá lórí bá a fẹ́ máwẹ̀ àbáfẹ́ tó ọ̀bá lọ túbá ó rà rẹ̀ fún mi kéékèèké wàkẹ̀jẹ́ ẹnìkẹ́ ní ìdí mùsàrí gbogbo aládàdálẹ̀ ní ẹ̀sìn láyé tí bá láti bọ̀tá wọ́n bọ̀tá àti wá wo wá wo ọjọ́ sọ́dún sọ́dún lẹ́gbẹ̀ẹ́ sẹ́yìn ó ṣe ọlọ́run alẹ́kùnrin àtọ̀sẹ̀lá yóò fi ayé lẹ̀ ó ní nǹkan méjì kan bẹ̀rẹ̀ bá ti ń tọ̀ ọ́tẹ́ gbá mú ẹ̀yìn kùnà láyéláyé ó ní òfin ẹ̀sìn ọlọ́run tó rán mi iṣẹ́ àgbàmìlẹ̀ ànábì ìlànà ànábì ìlànà bẹ́ẹ̀ ṣe ẹ lọ sí calculation ìyẹ́tàbí ẹ̀kọ́ ẹ̀wò ìjàbí dáró ẹ máa bẹ̀sẹ̀ àwọn èèyàn jẹmọ lọ́wọ́ eléyìí tara ẹ̀sìn ṣe tara ẹ̀sìn bákan náà wọn tó ṣe wípé application òun ni iṣẹ́ ẹ̀sìn lọ́dọ̀ wa application orí fóònù èyí jẹ́ twenty four àwọn application mi ti rí ìlú ọ̀dọ́ ìlẹ́yìn táàmù ní twenty four gbogbo àgbáyé wọ́n ti rí ìjẹ́ twenty five application mi rí ìjẹ́ twenty five àti ìgbọ́ títí mo jẹ́ ìlú kan tó ló ọkọ nípa ìsìláàmù lágbàáyé ó ń bàwẹ̀ ṣáájú ọba àbáwẹ̀ nàìjíríà kí wọ́n ti dé àwẹ̀ ọdún ìníbẹ̀rẹ̀ rẹ̀

gbogbo ń táà sọ yìí ọrụ ọ̀rọ̀ ọlọ́run àdẹ́bì yìí abára ẹ̀ tún sọ pé kò ṣe ó sọra rẹ̀ nù o ó ti dá àdára lẹ̀ ní ẹ̀sìn olùkọ́ Allah subhanahu wa ó ní kò lẹ́tọ̀ fún mi ní lọ́kùnrin àbí múmi náà lóbìnrin lẹ́yìn ìgbà tí ọlọ́ àtẹ̀jíṣẹ́ rẹ̀ bá ti gbèsè àtìká ó tún wò ní ọ́fíṣàn àbọ̀ ní ọ̀tá méjì ni ẹni bá ya pa ọlọ́ rẹ̀ láti tún hàn mùsùlùmí òdodo bàbá yọrí rọmọdọ́ọ̀nù yìí níyọrí tó dáadáa parí rẹ̀ ẹja máa ké sọ́lọ́run ká máa dín ẹlẹ́ síwájú rẹ̀ ká máa tọrọ k'ama lọ́dọ̀ rẹ̀ bákan náà àwọn àfáà máa lọ́hùn a bá wà nù ẹnu parí yẹn kó mọ̀ wa ń bẹ náà sílẹ̀ bẹ́ẹ̀ tí ká máa bẹ bákan náà lànà rẹ̀ wípé ká máa ké sọ́lọ́run pé wọ́n náà forí sí wa lóbi tó ń gbé ìyàwó Aisha nígbà tí ànábì ń sàlàyé tí ń bẹ níbi àwọn òru wa bí yìí ìyàwó Aisha ní bọ́lọ̀ bá ti ṣe kò ń jẹ rẹ̀ irú àdúrà gẹ̀wọ́ ló dá tó ẹgbẹ́ dà máa ṣe ànábì ní kéde máa ṣe Allahumma innaka afuwwun tó

wọ́n rìn ilẹ̀ dáadáa wọ́n sì wọ́n sì ju ogbóró àforíjì nìkan lọ tó ní gbogbo bíi kéèyàn àti sí kábàdé ọlọ́run tábìlì àforíjì tọrọ àforíjì láyé káàṣe tó pọ̀ tọ́kàn wa balẹ̀ wípé bọ́lọ̀ níta bá ti ka tọrọ àforíjì ó wa ọlọ́run rí bíbí jẹ ọlọ́run rí bíbí jẹ eléyìí ó sọ ọlọ́run gbà tó láyé ọ̀rọ̀ burúkú ni ó parọ́ yóò wá ní ìwọ lọ́run ṣé bí onídàbá ti tẹ̀ ká àforíjì mo ti tọrọ àforíjì láyé ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ ni ìgbà tó tọrọ àforíjì láyé ọ̀gbárùtù láti mo pa ẹ̀ṣẹ̀ yẹn mọ́ ni àmìyẹ́wọ́ mọ́ ẹ̀fọ́ òtò àìsí èmi ìmọ̀ ìjẹ̀mójú kò so àmẹ́bí mọ́ tó sí ìgbẹ̀mí rọmọdọ́n ní òbí wípé ká mọ́ lọ́wọ́ mọ́ ìlú mẹ́ka gọ̀fó torí pé àmójúkú ọlọ́run bá ju àforíjì rẹ̀ lọ

قسما لقطة اللهم إنك عفو تحب العفو فاعف عنا àwọn òkú tó ti níwájú ọlọ́run tí àdúrà yìí náà bẹ̀rẹ̀ fún wa pẹ̀lú wọn bẹ̀rù yà lọ́wọ́ òkú túmọ̀ wọ́n ti bẹ̀rù kẹ́ náà bá tún bàbá dìbò fún ọ náà ìkẹ́ni ọ̀tún lé kúrú ní gbogbo ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ torí bẹ̀rù ọlọ́run bọ́lá bá ti sàmójúkú òfin gbogbo lẹ̀kùn ìkẹ́ ọlọ́run lẹ̀kùn ẹ̀yọ́nù rẹ̀ ọlọ́run ti torí bẹ́ẹ̀ wọ lọ́wọ́ bá amọ̀tẹ́rù tẹ̀lẹ́tẹ̀lẹ́ wá mọ́tàkùrẹ́ tó wájú wá rọ́bànà ọ̀bọ̀lánà àfúsànà لنا وترحمنا لنكون من الخاسرين اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك